rí Jésù wo. àwọn máa pọ̀ sí i. orílẹ̀-èdè ń dúró. dúró. ebi máa ń pa wá. mo fàyè mi sílẹ̀ bọ́ba tó pè mí o máa ń mórí Jésù wo. a ó máa pọ̀ sí i. orílẹ̀-èdè ń dúró dúró ebi máa ń pa wá o. olórí oko nílò òṣìṣẹ́ o torí náà mo fàyè mi sílẹ̀ bọ́ba tó pè mí o máa mórí Jésù wo. a ó máa pọ̀ sí i a ó máa pọ̀ sí i púpọ̀ púpọ̀ púpọ̀. a ó máa. tí o san. Ìfẹ́ tí o fi hàn. Yóò lè pa mọ́ra. Àti àdúrà tí o gbà. Èmi yóò dáhùn. Màá mórí Jésù wò. A ó máa pọ̀ sí i. Fún iye tí o san. Ìfẹ́ tí o fi hàn. Yóò lè pa mọ́ra. Àti àdúrà tí o gbà. Èmi yóò dáhùn. Màá mórí Jésù wò. A ó máa pọ̀ sí A ó máa pọ̀ tá a gbàdúrà. A ó máa. ó oh, Jésù. mo ti pinnu lọ́kàn mi láti tẹ̀lé láti tẹ̀lé rẹ àṣà àti kan nípa mi láti tẹ̀lé rẹ mo gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ ọba tó rán mi o lójúmọmọ a gbọ́dọ̀ ṣiṣẹ́ o a gbọ́dọ̀ ṣe a gbọ́dọ̀ ṣiṣẹ́ o. di ọjọ́ tá a bá rí ọba wa. orílẹ̀-èdè ń dúró ebi máa ń pa wá o olórí oko nílò òṣìṣẹ́ o torí náà mo fààyè mi sílẹ̀ fọba tó gbé mi o máa ń mórí Jésù wo a ó máa pọ̀ sí i orílẹ̀-èdè ń dúró dúró ebi máa ń pa wá o olórí oko nílò òṣìṣẹ́ o torí náà mo fààyè mi sílẹ̀ fọba tó gbé mi o máa ń mórí Jésù wo a ó máa pọ̀ sí i orílẹ̀-èdè ń dúró. ṣe o mo fàyè mi sílẹ̀ pèmí o àwọn máa pọ̀ sí i.